ẹ kú dédé wòye o orúkọ mi ni Sam Adéọ̀sùn òjò àánú òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín ẹ jẹ́ a wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ láì tẹ̀ fún wa lónìí àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín torí pé ṣeun torí pé àánú yín dúró láéláé bàbá ìgbà ọpẹ́ wa ọlọ́run àgbà ńlá ayé ẹgbà èèyàn wa a tún lọ sínú ọ̀rọ̀ yín olú ẹ̀fọ́ yíyé wa ẹ ṣì wà níyè àá ní orúkọ jésù ọlọ́run á ṣì wà níyè òye ọ̀rọ̀ ọlọ́run á tún yé wa sí bí òye ọ̀rọ̀ ọlọ́run ṣe ń yé wa sí ayé wa tún máa dáa jù báyìí lọ jésù kristi olúwa wa àmín tọ mo tún kí yín káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì lẹ́ẹ̀kan sí tí a pè ní òjò àánú nínú lé sáà yìí òní a máa ń ṣàlàyé àwọn nǹkan tó ta kókó ta kókó nu bíbélì ṣùgbọ́n lónìí tàbí kí n sọ pé láti òní lọ mo fẹ́ try láti dáhùn àwọn ìbéèrè láti bí ìbẹ̀rẹ̀ ọdún yìí wọn làwọn èèyàn ti ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ mi lórí nǹkan kan pàápàá lórí àwọn ohun tó jẹ́ àṣà àti ìṣe àwa kìrìsìtẹ́nì tó rẹ̀ mi ti fẹ́ sọ̀rọ̀ lónìí nípa ìrìbọmi mo pe ẹ̀kọ́ yìí ní àlàyé kíkún lórí ìrìbọmi àlàyé kíkún lórí ìrìbọmi. Eh, àwọn ìbéèrè yẹn pọ̀ gan ṣùgbọ́n mo á wò pé ọ̀nà wo ni mo lè gbà ṣàlàyé ẹ̀ tó máa fi yé wa ọ̀nà tí ó dẹ̀ tó wá sí mi lọ́kàn náà ni pé kí n kúkú kó ọ̀rọ̀ ìdìbò mi papọ̀ kí n ṣàlàyé ẹ̀ tí bá dẹ̀ tí bá dẹ̀ ń ṣàlàyé lọ tí bá rí àwọn ọ̀rọ̀ kan tó ta kókó ta kókó ẹ̀ yò màá tún dáhùn tàbá rí ẹ tó bá ní comment tó bá wò pé òkè ọ̀rọ̀ yìí o kò yé mi dáadáa tàbí ah eléyìí ti fi purọ́ ń bẹ̀ tàbí ibi tẹ́ kóòtù fún wa kò máa bá ọ̀rọ̀ yín mu ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ lọ sí comment section kí ẹ kọ síbẹ̀ a máa dá yín lóhùn àti àti ráàyè fún yẹn náà báyìí <laughs> so àti ráàyè fún yẹn láti dá yín lóhùn <clears throat> ṣùgbọ́n ká tó tẹ̀síwájú mo kọ́ fẹ́ fi yé wa wípé ìdìbò mi kì í ṣe pé ká kàn wẹ̀ṣá tàbí ká kàn lómi ká kàn jáde rọ́ ó jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ kàn ṣe láàánú pé gẹ́gẹ́ bí tí ẹ̀sìn Kristi ti dà oríṣiríṣi oníkàkùn ló ń wá interpretation fún ọ̀rọ̀ Ọlọ́run so ètò ẹ̀ la ṣe wò pé ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ yẹn gan bí Bíbélì ṣe sọ so mo pín ẹ̀kọ́ yìí sí ipa márùn-ún ipa márùn-ún so mo lè wá mú ní kọ̀ọ̀kan láti jẹ́ kí àlàyé èyí olúkúlùkù kó má sẹ́ni tó máa ní ìbéèrè ìyẹn ò ìyẹn ò dá wa dúró tá a bá ní ìbéèrè ká béèrè o àkọ́kọ́ ẹ̀ ni pé kí ni ohun tí ohun tí ìrìbọmi jẹ́ gan kí ló ohun tí ìrìbọmi jẹ́ gan what is the what is the symbolism uh, of baptism kí ni kí ló jẹ́ gan kí ló túmọ̀ sí èèyàn mú kán mú èèyàn kán kì bomi kán yọ jáde mo mo mo ṣàlàyé nǹkan márùn-ún ní bíbélì ṣàlàyé fún wa pé ó jẹ́ àkọ́kọ́ ẹ̀ ni wípé ó jẹ́ ìgbésẹ̀ fún ìrònúpìwàdà àti ìdáríjì tẹ́ ẹ bá fẹ́ ìdáríjì lọ́dọ̀ ọlọ́run ìrònúpìwàdà ló ń ṣáájú ẹni pé ẹlẹ́ṣẹ̀ tó wò pé ah òun ti ṣẹ̀ òun ò fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ìrìbọmi jẹ́ àmì wípé onítọ̀hún ó ti tọrọ fún ó ti ronúpìwàdà ó dẹ̀ ti tọrọ fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ bá a ṣe kọ́ nínú ìwé mark chapter one verse four mark orí kìíní ẹsẹ̀ kẹrin bíbélì sọ pé johannu dé ẹni tí ó ń tẹ ní bọmi ní aginjù tí ó sì ń wàásù ìtẹ̀bọmi ìrònúpìwàdà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tẹ̀lébẹ́yìn ó ń wàásù ìtẹ̀bọmi ìrònúpìwàdà so ìtẹ̀bọmi kéèyàn tó tíyàn bọmi á ti kọ́kọ́ ní ìrònúpìwàdà so ìyẹn láti bẹ̀rẹ̀ wá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so ìtẹ̀bọmi ìrònúpìwàdà fún ìdáríjì ìtẹ̀bọmi ló máa eh, sorry ìrònúpìwàdà ló máa lead sí ìdáríjì ẹ̀ṣẹ̀ baptism òun lè lèèyàn fi ń ṣe àpẹẹrẹ pé èmi tá ti bọmi lónìí o mo ti ronú mi pìwàdà o mo ti bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìdárí ẹ̀ṣẹ̀ jì mí ṣẹ́yìn náà ti rí pé ó jinlẹ̀ díẹ̀ ju bọ́n ṣe eh, tájà tẹran wa kan jí wọn sínú omi à ń yọ wọn jáde ẹ ká tẹ̀síwájú nǹkan kejì tí a lè sọ pé ìrìbọmi jẹ́ òun náà ni wípé ó túmọ̀ sí ìgbé ayé tuntun ẹni pé nígbà tí èèyàn bá ti ronú pùwàdà ó dẹ̀ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ìgbé ayé tuntun ló yẹ kó tẹ̀lé kì í ṣe pé a ti rìyàn bọmi ó sì ń ṣe ẹ̀ṣẹ̀ àtijọ́ ẹni tó ń kúrọ́ sì ń kúrọ́ síbẹ̀ tó ń ṣàgbèrè sí ṣàgbèrè síbẹ̀ ẹni tó ń yíwèé ó sì ń yíwèé ẹ̀ síbẹ̀ ẹni tí ò lè ṣàkóso ẹni ó sì ń ṣe bẹ́ẹ̀ ìyẹn kọ́ ni kò tí ì ó kàn lọ bèwẹ̀ lódò ni kò tí ì ní òye nǹkan tó ń pè ní èrè Eh, gẹ́gẹ́ bí a ṣe kọ́ nínú ìwé Rome eh, Romans chapter six verse four yìí ká kọ́ ka three and four máa yẹ ká ka four nìkan three and four eh, bíbélì sọ pé ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé gbogbo wa tí a ti bamtisi sínú Jésù Kristi ni a ti bamtisi sínú ikú rẹ̀ nítorí náà a sin wá pẹ̀lú Kristi nípa ìtẹ̀bọmi sí ikú kí a bàa lè kí ó bàa lè jẹ́ pé bí a ti jí Kristi dìde pẹ̀lú ògo baba àwa pẹ̀lú ìgbé ayé tuntun bá ti jí Jésù sínú ògo àwa náà nígbà tá a bá ti wà pẹ̀lú tá a bá yọ ọjà rẹ̀ báyìí a máa wá gbé a máa bọ́ sínú ìgbé ayé tuntun so ìtẹ̀bọmi kì í kàn ṣe pé praise the lord ẹ wá mo rántí dáadáa ní ẹ̀ka ìjọ wa kan ẹnìkan béèrè béèrè lọ́wọ́ mi pé ah, ó dàbí pé òun ò tí ì fẹ́ gbúrò yín pé ẹ̀kan ànọ́ọ̀sì ṣe níbọmi ẹ̀kan rí ìyànbọmi rè ọmọ arẹ́rìn-ín ní ṣé èmi ò kí èmi ò ẹ bá fẹ́ wẹ̀ ní swimming pool kó lọ kó lọ sí hòtẹ́ẹ̀lì tán títí ó ní swimming pool kó lọ máa wẹ̀ nú ẹ̀ tàbí tó bá dẹ̀ lówó débẹ̀ kó ṣe swimming pool sẹ́yìn kúlẹ̀ kó máa bẹ́ sí kó máa jáde ṣùgbọ́n ìrìbọmi yàtọ̀ sí gbogbo nǹkan bá wọn yẹn ó jinlẹ̀ kíkan tán fi ń ṣeré ṣùgbọ́n kò ṣe ní láàánú pé tó máa ń sábà fà á máa sọ fún wa nínú ẹ̀kọ́ yìí tẹ́ fi rí pé ìrìbọmi di ìtajà tẹran nínú àwọn ìjọ wa máa ṣàlàyé fún wa torí ìbéèrè kan jọ mọ́ so nǹkan kẹta tí ìrìbọmi jẹ́ mo ní márùn-ún ni òun ni pé ẹ̀kọ́ ìmọ̀ pèsè márùn apá kìíní la ṣe wà o ó jẹ́ dídàpọ̀ mọ́ pẹ̀lú Jésù àti àtẹ̀tẹ̀lẹ̀ àpínyà pẹ̀lú Jésù ṣùgbọ́n nípasẹ̀ èdè bọ́mí ẹ̀dẹ̀ àti dàpọ̀ mọ́ bí ìwé Romans chapter six verse five ṣe sọ fún wa ó ní nítorí pé ẹ̀yin ti di ọ̀kan ṣoṣo pẹ̀lú rẹ̀ ṣẹ̀dẹ̀ bẹ́ẹ̀ àti pé ẹ kú pẹ̀lú rẹ̀ nígbà tí òun kú ní ìsìn yìí ẹ̀ ń pín ìyè tuntun rẹ̀ ẹ̀yin yóò sì jí dìde gẹ́gẹ́ bí òun náà ti jí dìde baptism òun ló ń ṣàpẹẹrẹ pé a kú dàtí ìbátan tí wà bómi yẹn bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n tán rí Jésù bọ́ inú ilẹ̀ tí wọ́n sin bàtà tán fà wá sókè yẹn débi Jésù jíǹde pé à ń tà láti replicate ikú àti àjíǹde yẹn nǹkan tí ìrìbọmi jẹ́ nìyẹn ìkẹni tí ìrìbọmi jẹ́ òní pé à ń darapọ̀ mọ́ àwọn ọmọ Ọlọ́run so that is why tó fi jẹ́ pé ó jẹ́ pàtàkì fún èmi àti yín sà mà wípé ìdìbò mi kì í ṣe nǹkan tó ń fọwọ́ yẹpẹrẹ mú pé àti ẹ̀yin obìnrin rẹ̀ baptist ọ̀la wọn in fact èmi àti yín máa ní òye ẹ̀ wípé ẹlòmíì ṣe ó ti ṣe baptist bíi fifteen <clears throat> ó ti ṣe ìdìbò mi bíi fifteen ó tó bá kàn ti dé ṣọ́ọ̀ṣì kan ìdìbò mi ó tún lọ wọ́n tún lọ kì í bomi nìyẹn ṣùgbọ́n bó ṣe ń kì í bomi tó kù sí nǹkan tó change nínú irú ayé ẹni bẹ́ẹ̀ ni pé à ń dà wá pọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run bí a ṣe kọ́ nùwé acts of apostles chapter two verse forty-one bí èso pé nítorí náà àwọn tí ó fi ayọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ abamtisi wọn lọ́jọ́ náà a sì ka àwọn a sì ka ìwọ̀n ẹgbẹ̀rún mẹ́ta ọkàn kún wọn tẹ́lẹ̀bẹ́yìn wọn they were added to the church wọ́n sọ pé three thousand people la bamtisi lọ́jọ́ yẹn tán lè darapọ̀ mọ́ wọn ṣe rí i pé kì í ṣe ṣeréṣeré náà ń pè ní ìdìbọn mi bá torí ohun tó jẹ́ ó ṣe pàtàkì ó dẹ̀ jinlẹ̀ gan ìkarùn-ún tí ìdìbọn mi jẹ́ òní pé ọ̀nà tó yá jù láti gba ẹ̀mí mọ́ ó ní èrè bọ̀mí jẹ́ wọ́n tá bá béèrè pé àwọn mélòó ló tiẹ̀ gbà mí mọ́ nígbà tá a rí wọn bọ́ mi ṣẹ̀wẹ̀ pé ṣẹ̀wẹ̀ pé a rí wọn kà nígbà tí mo gba èrè bọ̀mí kì í ṣe àwọn tí ó fèdè fèkì fọ o wọ́n pa àwọn èdè kan àti èdè fèkì wọ́n ti kọ́ ẹ tẹ́lẹ̀ sọ pé rebe ṣeke bobo ìwọ náà ní rebe ṣeke bobo àwọn àdìbò wá jáde wá ní reke bebe ṣe bó ó kàn gbọ̀n lásán ni o in fact ẹ tó lòtútù bẹ́ẹ̀ ta ẹ̀rù ẹ̀ níbẹ̀ ṣe torí pé ó ṣáà nídìí tó fi gbọ̀n ṣẹ́ni so ó ṣe pàtàkì ó jẹ́ ọ̀nà tó rọrùn jù tó yá jù pátápátá láti gba ẹ̀mí mọ́ tí ẹ̀ bá ṣe ọkàn páyà tó bá sincere ẹgbẹ́ tó bá tó bá jẹ́ pé ọkàn òótọ́ òun ló fi ṣe pé mo sọ pé èèyàn tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó ní kí náà ti ń pè é ìjẹ́ kí gbígbà tí èèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ronúpìwàdà ẹ̀yọ̀ àti ìdáríjì lóòótọ́ lódodo gẹ́gẹ́ bá ṣe nínú ìwé Acts of Apostles chapter two verse thirty-eight bẹ́ẹ̀ sọ pé ó ní Pétérù sì wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣẹ́ni bẹ́yẹn ìrìbọmi ní ọ̀nà tó rọrùn jù tó yá jù láti gba ẹ̀mí mímọ́ téèyàn bá ṣe ní ọkàn òtítọ́ ó dẹ̀ fi ayé fún jésù ní tòótọ́ wọ́n dìbò ń báyìí tó máa jáde báyìí àfẹ̀dẹ̀fọ́ ni tó wáyé pé ó ní ẹ̀bùn ìfẹ̀dẹ̀fọ́ ẹ̀yìnbọn ó jẹ́ dandan pé a gba ẹ̀mí mímọ́ ẹ̀bùn ẹlòmíì lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kò tí ì jẹ́ jáde torí pé kì í ṣe ẹ̀bùn tó lè lò lẹ́sẹ̀kẹsẹ̀ so ọlọ́run á ràn wá lọ́wọ́ so ìbéèrè kan jẹ jáde nínú gbòòrò tí mo sọ látàárọ̀ ẹnìkan béèrè ẹ má bínú òyìnbó lówó ló béèrè béèrè wọ́n ní ìgbà mélòó òun ni ẹnìkan báyìí tó nílò ìrìbọmi ẹgbẹ́ mọ mẹ́nuba lẹ́ẹ̀kan ṣoṣo ni lèyàn nílò ìrìbọmi ẹyọ wọ́n ní ọ ṣùgbọ́n ó ṣe láàánú pé tẹ́ ẹ bá join church kan báyìí wọ́n á ní ẹ̀yin tẹ́ ṣe ìrìbọmi kẹ́ náà sókè àmọ́ ti ṣe níbì kan irọ́ wàá ṣe ìrìbọmi ti ṣọ́ọ̀ṣì yìí o ṣe pé bàbí bá ṣe ń gbọ́kọ́ yẹn so wọ́n á tún ṣe ìbọn mi ní ṣọ́ọ̀ṣì yẹn now kó má tún wá yà yín lẹ́nu pé tó bá tún wá di bíi ẹni yẹn bóyá ó tún wá travel kúrò nílùú yẹn lọ sí ìlú bòmí ẹ̀mí rẹ̀ ṣe ìbọn mi àmọ́ ah, ṣe ìbọn mi nígbà tí mo wà ní eh, Manchester àìrọ́ ah, ìrọ́ ẹ̀wà ṣe ìbọn mi so ó ti di nǹkan tó dẹ̀ máa ń fa nǹkan kan péré ni òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó ń ṣe ìrìbọmi yẹn wọ́n ní káàdì ìrìbọmi wọ́n dẹ̀ máa ta káàdì ìrìbọmi káàdì ìrìbọmi yẹn ni problem ìrìbọmi kìrìsìtẹ́nì Well, eh, eh, you, you may agree you may not uh, I may be wrong torí àlá ṣe ní kọ́mẹ̀ntì ní orí channel ṣùgbọ́n mò ń sọ òkodoro fún wa àti pẹ́ náà nínú iṣẹ́ ìránṣẹ́ àti mọ̀ pé nǹkan kan kun kan kun ni ẹgbà káàdì ìrìbọn mi kẹ fi ṣe so and at the end of the day ìgbàgbọ́ tèmi ni wípé tẹ bá rìn tẹ bá rìn yẹn bọ́ mi kò ní ìdí káàdì rẹ́lẹ̀ tọ́tún abẹ́ nìyẹn ẹ ṣe ìrìbọn mi fún torí nǹkan tẹ̀mí ni kì í ṣe nǹkan tara mo mọ mo mọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó bá ní tó bá fẹ́ sìnkú mi ò rántí orúkọ ìjọ yẹn ẹnìkan sọ fún mi màmá wọn kú wọn kan lọ káàdì ìrìbọ mi wọn wá káàdì ìdámẹ́wàá wọn wá wọn ṣáà lísìtì àwọn káàdì kan lọ sínú ẹgbẹ́ wọn kan lọ wo rẹ́kọ̀dù wọn bóyá wọn ń dáwó owó ló máa ń sábà fàrú nǹkan bá wọn rìn so nǹkan tí ìrìbọ mi jẹ́ mo ṣàlàyé fún ẹ ká sí pàkejì nítorí àkókò wa ẹni pé kí ni ìrìbọ mi tó gan kí náà pè ní ìrìbọ mi gangan báwo lè yàmú pé kí òun ti ṣe ìbọn mi <laughs> ọ̀nà kan náà ni èdè ibi tó ti mú ọ̀rọ̀ yẹn jáde baptism ìyẹn ìrìbọmi wọ́n mú wá láti èdè greek tó ní baptizo tó túmọ̀ sí pé immersion pé wọ́n kíyàn bomi ẹ má gbàgbé lẹ́ẹ̀kan gbà tá a kà bíbélì a kà wípé bí jésù ṣe wọ inú ilẹ̀ ẹ̀rí tó lè wá jíǹde ẹ rí i pé jésù ni jésù ni àpẹẹrẹ ìrìbọmi nígbà tí wọ́n kí jésù bọ inú ilẹ̀ yẹn orí ẹ̀ ò yọ síta <laughs> òótọ́ ni sá orí ẹ̀ ò yọ síta ẹsẹ̀ ò yọ ọ́lẹ̀ wọ́n fi fi bò immersion bẹ́ẹ̀ náà ni ẹni tí a kì bọ́ inú omi torí tẹsẹ̀ ti mú ẹyọ tẹsí gbogbo ẹ̀ ló máa wà nínú omi so ẹ̀wọ̀n gbọ́dọ̀ kí ènìyàn bọ́ inú omi yẹn kan yọ so gbogbo àwọn ìrìbọmi tẹ́ bá ṣe pé wọ́n kàn wọ́n omi sí yín lórí ni tàbí wọ́n fomi ṣe àgbélébù síwájú orí yín tàbí wọ́n kàn bomi eh, ẹnìkan sọ pé kò ń ṣe ìbọmi kọ́ kàn fi igbá bu omi wọ́n á ní kò tẹ̀wé wọn wọ́n á dà sí ẹ̀rọ ìbọmi kọ́ yẹn torí pé gbogbo ara yín torí tẹsẹ̀ tí irun yín kò sí nínú omi ó gbọ́dọ̀ wọ inú mi báyìí kẹ̀dẹ̀ jáde torí pé ìtumọ̀ ìbọmi ni immersion pé kí omi mú yàn tójú ti mú òun náà pè ní ìrìbọmi so wọ́n dẹ̀ describe ẹ̀ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ bíbí tábà wọ́n máa ti wà níkà Matthew chapter three verse sixteen a máa rí nǹkan tí mo ń sọ ń bẹ tábà wo Acts of Apostles chapter eight verse thirty eight ẹ̀yọ ẹ̀ máa rí akọ́ sísàlẹ̀ náà mo ṣe ń sọ òun náà ni ọ̀rọ̀ yẹn ń lọ sóta fún àwọn tí ó fẹ́ kọ́ sílẹ̀ ẹnìkan wá béèrè ìbéèrè ìbéèrè tó tún ṣu ọ̀n bẹ̀ ni pé ó ní ẹ dákun ní tí mi ò bá ṣe ìrìbọn mi bẹ́yẹn ń kọ́ yẹn hmm. pé mo ṣàlàyé ìrìbọn mi ìbéèrè kan ṣu ọ̀n náà bẹ́ẹ̀ tó ní tèmi ò bá wá what if I did not do immersion as according to the definition pé mi ò a ò rí mi bọmi nígbà tí à ń ṣe ìrìbọmi fún mi ìdáhùn mi fẹ́ni bẹ́ẹ̀ ni pé o ò tí ì ṣe ìrìbọmi o ò ṣe ìrìbọmi kí ni mo kí ni nǹkan tẹ́ ẹ ṣe yẹn èmi ò mọ̀ mi mo orúkọ tá a máa fún bóyá ìwọ̀n lómi tàbí ìbomi sórí ò la máa pè ìyẹn kọ́ ni ìrìbọmi then ipa ipa márùn ni mo ní ẹ̀kọ́ yìí máa lọ ipa kẹta yẹn ni pé àwọn wo ló yẹ fún láti ṣèrìbọmi fún àwọn wo ẹyọ òun ló yẹ ká ṣèrìbọmi fún àti ní ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn lọ́pọ̀lọpọ̀ nínú nínú Christianity ẹ̀rí tẹ̀pọ̀tẹ̀ bá fẹ́ mọ àwọn tí wọ́n ká ṣe ìbọn fún ẹ padà lọ wo ọ̀rọ̀ tá a kọ́ sọ pa á pé kí ni kí ni ìrìbọmi symbolize kí ni ìrìbọmi jẹ́ ní apá kìíní ẹ̀kọ́ yìí ẹ rí i pé a sọ pé ìrònúpìwàdà ló ń ṣáájú ẹ dákun ẹni tí ò tó láti ronú ẹ̀ pìwàdà kó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kò lè ṣe ìdìbọn mi o tó ń ṣáájú nìyẹn o ṣé ó dàgbà tó máa ní kí bébì wa máa san ìdá mẹ́wàá no so ó jẹ́ dandan kó jẹ́ pé mo pín sí kátígórì méjì pé àwọn onígbàgbọ́ ẹni pé àwọn tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ẹ̀yìn wọ́n ti ronú wọ́n ti ronú wọn wọ́n ti pa ìwàdà wọ́n ti jẹ́ wọ́n dẹ̀ ti gba ìdáríjì lọ́wọ́ ọlọ́run irú àwọn yẹn ló lè jáde báyìí pé ẹ dákun fẹ́ ṣèrè bọ̀ mi mo mo pásítọ̀ ṣọ́ọ̀ṣì kan bóra kan máa ń sọ̀kì ní sunday school ó ní ẹ ah, sà ó dẹ̀ wò láti ṣèrè bọ̀ mi òun ní kì í ṣe nǹkan tó ń wù yàn <laughs> ó ń wù yìí kẹ̀ ó wá jẹ́ pé ẹ fẹ́ lọ raṣọ lọ́jà ni irọ́ o àwọn olóòdà pé òòdà òun fẹ́ ṣe ìrìnbọn mi ní ṣé ẹ ti ronúpìwàdà ẹ ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wọ́n á wò mí ẹ dáhùn lójú gbogbo Yorùbá kí ló fà wọ́n mọ̀ mí mo mọ̀ wọ́n dáadáa mo mọ ìrìn wọn kan mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ kò tí ju ọjọ́ sígbà yẹn lọ mo níṣẹ́ tí ẹ ti ronú pẹ̀rẹ̀ tí kò ṣe ń sílẹ̀ bẹ́ẹ̀ ṣe dúró yìí nínú láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò nínú ìjọ ọlọ́run àwọn áńgẹ́lì wà bí ọlọ́run gbọ́ ọ̀rọ̀ yín ó yá wọn ò lè sọ̀rọ̀ so kí ẹ kì í ṣe pé bóyá a ò ní a ò lè ṣe irú prógráàmù bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá a ò lè rìyàn bọ́ mi ṣùgbọ́n ó máa ń wù mí kéèyàn tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ibẹ̀ ibẹ̀ ni èrè wà kì í ṣe pé bóyá doctrine church ní ọ bí ó ṣe yẹ ká ṣe ní irọ́ kí ni ọ̀rọ̀ ọlọ́run wí gangan ẹ̀rí wọ́n náà wọ́n náà máa try wọ́n náà máa try kan kan kan qualify ó ti tán so àwọn onígbàgbọ́ ń lè ṣe ìrìbọmi so adẹ̀mọ́ ayé dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù bíbélì dábàá wò Acts of Apostles chapter eight verse twelve a máa mọ̀ pé ó níbi ẹni tán ṣe ìrìbọmi fún oníbi tó dé verse thirty six verse thirty seven ní chapter eight Acts of Apostles yẹn náà ẹ máa rí i á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó níbi tí èèyàn máa ń dé kó tó lóun fẹ́ ṣèlè bọ̀ mi kàn ṣe pé bóyá ó kò lé ọtí ó ní mo dẹ̀ láìkẹ́ ọkàn lèmi ọkàn dẹ̀ yọ mi jáde àwọn dẹ̀ rí bọ́ yọ jáde ó tún padà sí di ọtí ẹ̀ so wọ́n ti sọ di erémọdé nìyẹn now ìbéèrè méjì wá yọ jáde bẹ́ẹ̀ ìkíni ni pé ẹnìkan bẹ̀rẹ̀ pé can a baby be baptized ah no kí la sọ látàárọ̀ <laughs> a baby cannot be baptized ah ò lè rí ọmọ ah lè rí baby bọ̀ mi èmi pé àwọn chọ́ọ̀chì wọ́n máa ń ṣe christian náà ń pè é àbí mi ò mọ̀ kí tán pè but wọ́n ṣáà pé bébì tán máa ti sọ lórúkọ tán wọ́n máa ṣe baptism fún wọn á mú omi sórí ẹ̀ kò síbi kankan ní bíbélì tí a ti rí ìfẹsẹ̀múlẹ̀ kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ so ara nǹkan tí mo sọ nípa àwọn àgbékalẹ̀ ìjọ nìyẹn wọ́n á sọ pé ní church wa bá ṣe ń ṣe ni kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ pé ní church wa bá ṣe ń ṣe nìyẹn pé nǹkan tí bíbélì wí òun là ń ṣe tí bíbélì ò bá wí a ò ní bísínẹ́sì nídìí ẹ̀ láti ṣe tá a bá ṣe òfin àwọn alàgbà ni láti fi kówó jọ òfin àwọn alàgbà ni láti fi tẹ bá bí ọmọ inú ìjọ automatically ọmọ yẹn ti di ọmọ ìjọ yẹn kò tún ní ìdí rituals kankan mọ́ ó dàbí ẹni tá a bá bí ẹ ọmọ tá a bá bí ní United Kingdom kò sí rí tó bá ti ní àkọsílẹ̀ pé ibẹ̀ láti bí kò ní pé wá fún interview wá fún interview visa kà wá fún ẹ no ó ti di ọmọ ìlú yẹn nìyẹn bẹ́ẹ̀ ló ṣe ní káàkiri àgbáyé so bẹ́ẹ̀ ló ló ṣe nípa tẹ̀mí nígbà téèyàn bá ti tẹ́ bá ti dé ìkóríta yẹn pé wọ́n ti ṣe ìrìbọmi fún fún yàn tó bá ti di ọmọ sọ́ọ̀rì sínú ìjọ yẹn ó ti di ọmọ ìjọ yẹn so ẹ̀dẹ̀ máa nọ́tsọ̀ ẹ̀ tó bá ti dàgbà tó ti pàtà láàrin èrè àti búburú á lè ráàyè ronúpìwàdà á wá kọ ìṣẹ̀dá wá commit pé òun fẹ́ di ọmọ ọlọ́run gbẹ̀yìn náà máa tó ṣe ìrìbọmi fún so ìbéèrè méjì lóṣù èkejì ni pé can a whole household organize baptism yes wọ́n ní ṣe ìdílé kan tí wọ́n lè sọ pé àwọn fẹ́ àwọn fẹ́ baptize kì í ṣe kì í ṣe church ló ń sọ̀rọ̀ báyìí o but ìdílé kan wà ní church yẹn bí ìdílé adégòkè wọ́n kàn wúra wọn báyìí pé ah àwa náà ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run báyìí ah, ẹnìkan ẹnìkan ẹnìkan ló ń pè àdẹ̀ṣẹ́ ẹnìkejì ló ń pè àdẹ̀ṣẹ́ wọ́n wà sí fúnra wọn pé ah wọ́n dẹ̀ ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀sà ṣẹlẹ̀ organize ìdìbò mi fún family absolutely bẹ́ẹ̀ ni dandan kan ní family dúró de ìjọ bóyá organize ìdìbò mi or not torí pé a rí ìfẹsẹ̀múlẹ̀ bẹ́ẹ̀ nu bíbélì Eh, màmá kan wà ní bíbélì tá a pè ní Lydia ó ṣẹlẹ̀ sí màmá yẹn bẹ́ẹ̀ yẹn then eh, olùtọ́jú ilé túbú ó ṣẹlẹ̀ sóun náà nígbà tí Paul àti Sílà tí ó rò bí àwọn ti sá lọ tó fẹ́ para ẹ̀ wọ́n wàásù Jésù sí ẹ jẹ́ ká sáré kà náà kí ó lè yé wa mẹ́fẹ́ kàn pé ní Acts of Apostles chapter sixteen verse fifteen ní ìdílé ìyá yẹn tí mo ní Lydia Acts of Apostles chapter sixteen verse fifteen eh, bẹ́ẹ̀lì òyìnbó ló wọ́n ajú mi lẹ́ẹ̀kan yẹn tí mo ń kà látàárọ̀ and when she and her household were baptized she begged us saying if you if you have judged me to be faithful to the Lord come to my house and stay so she persuaded us ìyẹn ló wá lè dì wọ́n sí wọn lọ baptise fún pé láti tẹ́ bá fẹ́ kà ẹ́ bẹ̀ láti bí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn lọ sàlẹ̀ ẹ máa rí i pé ìdílé ilẹ̀ organize yẹn then olùtọ́jú lè túbú yẹn wọ́dà yẹn nígbà tí Paul tó wàásù sí tán òun náà ní ní lálẹ́ yẹn ní same hour of the night he watched their stripes ẹni pé gbogbo ibi tán ti nà wọ́n ibi tán ti àjẹ́ wọn tẹ́lẹ̀ kan tó ti wọ́n mọ́lẹ̀ ó ràn wọ́n lọ́wọ́ láti bá wọn ṣe ojú ọgbẹ́ wọn ó ní and immediately wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun àti àwọn ìdílé ẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ yọ̀dára wọn fún èrè bọ́mi so ìdílé lè organize èrè bọ́mi dáadáa tí ṣùgbọ́n that's why mo sọ pé ó máa ń nira ń gbà míì láti sọ̀rọ̀ bíbélì torí pé mo yẹ sọ ẹni ìdílé kan lè lọ bá pásítọ̀ ẹ̀kọ́ ní ẹ̀sán bíbélì ní ìdílé kan lè lọ pé àṣìṣe bẹ́ẹ̀ ní ìjọ yìí irú ìdílé ta ló ta ló ń kọ́ ẹlẹ́ka òdì <laughs> so láì tà wá ẹ̀kọ́ tí ọmọ ìjọba mú lọ sọ̀rọ̀ pásítọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run òun ló máa ń jẹ́ ẹ̀kọ́ òdì ṣùgbọ́n èyí tí àgbékalẹ̀ ìjọ yẹn bá sọ òun máa ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run so kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bíbélì yẹ kó jẹ́ final decision making book so tó bá dẹ̀ ti sọ ló yẹ ká tẹ̀lé a dẹ̀ ti rí àpẹẹrẹ pé a ìdílé tí wọ́n tí wọ́n organize fún baptism tí wọ́n dẹ̀ ṣe fún ọ ní ẹsẹ̀kẹsẹ̀ apá kẹrin nínú ẹ̀kọ́ wa sọ pé kí ni ṣe pàtàkì ìrìbọmi dẹ̀ why is it important pé ká ṣe ìrìbọmi mo ní ìdí méjì tó tó sanra tó yẹ kó yẹ kí kò yẹ ká rí ìjọ kan tó fọwọ́ yẹpẹrẹ mú ìrìbọmi do kò yẹ ká tún ní ìjọ kan tó pé ó sọ ìrìbọn mi di yẹpẹrẹ o ó sọ di tájá tẹran ẹ ṣáà máa bọ ẹ ṣáà máa bọ náà ìdí tó yẹ ká fi fọwọ́ gidi mú ìrìbọn mi kí ni ìṣe pàtàkì ẹ̀ kí ni ni pé ó jẹ́ àṣẹ látọ̀dọ̀ Jésù mo máa sọ kí nìkan fún wa pé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àṣẹ Jésù gbogbo ọ̀rọ̀ tó bá sọ tó bá ní ẹ máa ṣe báyìí kò yẹ kéèyàn fi ṣeré abẹ́ gbọ́ ní nǹkan tó mú ẹlòmíì nínú wa ọ̀rọ̀ tí bàbá ẹ̀ bá sọ gbẹ̀yìn kó tó kú ọ̀rọ̀ tí ìyá ẹ̀ bá sọ gbẹ̀yìn kó tó kú ó ti dàṣẹ ni ánímọ́mì sọ pé kì í ṣe báyìí ọ̀rọ̀ kẹyìn mọ́mì ò nìyẹn ṣùgbọ́n ọlọ́run àwọn ọlọ́run olúwa àwọn olúwa ọba àwọn ọba tó yẹ kí èèyàn gbọdọ̀ fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣeré nínú ìwé matthew chapter twenty nine twenty eight verse nineteen sorry kò sí twenty nine matthew chapter twenty eight verse nineteen ẹ̀rí bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀ gbogbo alámọ̀ nítorí náà ó ní ẹ lọ ẹ̀yọ̀ kàkà lọ sọ ọ̀pọ̀lọpọ̀ elédè dé ọmọ ẹ̀yìn wa ẹ̀rí oníkà máa baptist wọn ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mọ́ ìṣe pàtàkì ẹ̀ nìyẹn torí jésù sọ bẹ́ẹ̀ jésù pàṣẹ oníkà lọ oní go there for make disciples of all nations baptizing them in the name of the father and of the son and of the spirit ìdí kejì tó fi ṣe pàtàkì náà ni pé ó jẹ́ nǹkan pàtàkì fún It is essential for salvation ó jẹ́ ó ṣe pàtàkì fún ìgbàlá wa torí pé ẹni tó bá pass through baptism tó tọ́ ó ti ó ti ó ti ní ìyípadà ọkàn ó ti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè fi ìgbàlà ṣeré kò ní jẹ́ kí ìgbàlà bọ́ lọ́wọ́ òun so ṣe pàtàkì ṣe pàtàkì ìrìbọmi ó wà fún ìgbàlà wa ẹgbẹ́ tá a bá ń ka àwọn ẹsẹ̀ bíbélì kan a máa rí bẹ́ẹ̀ bí Mark chapter sixteen verse sixteen ẹ ó ní ó ní ẹ tó bá gbàgbọ́ tí a sì baptize ẹ̀ ní àwọn gbàlà ó ṣe pàtàkì fún ìgbàlà gan o ẹ ṣùgbọ́n ẹni tí ò bá ẹni tí ò bá gbàgbọ́ òun là máa dá lẹ́bi so ó ní ó ní ẹni tó bá gbàgbọ́ òun là máa baptize wọ́n dàgbé àwa ṣe kí ni o àwa di ẹni ìgbàlà First Peter chapter three verse twenty one ó náà sọ ọkàn tó jọ bẹ́yìn ó ní àpẹẹrẹ èyí àpẹẹrẹ èyí tí ń gba tó ti ń gbà yín là nísinsìnyí pẹ̀lú àní ìtẹ̀bọmi kì í ṣe wíwẹ èérí èérí ti ara nù bí kò ṣe ìdáhùn ẹ̀rí ọkàn rere sí ọlọ́run nípa àjíǹde jésù kristi so àwọn nǹkan bá hàn kì í ṣe nǹkan tá a fi ń ṣeré rárá tọ́ ẹ ó jẹ́ nǹkan tó wúwo gan ẹ jẹ́ kí n ka jẹ́ kí n ka òyìnbó ẹ ó ní there is also an antitype which now saves us baptism. Not the, remo not the removal of the filth of the flesh, but the answer of a good conscience toward God through the resurrection of Jesus Christ. So ṣe pàtàkì méjèèjì yẹn ni o, Jésù sọ bẹ́ẹ̀, ohun tí Jésù báyìí ti sọ abẹ́gẹ́. Kejì ni wípé ó jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì sí ìgbàlá, ó jẹ́ ọ̀nà sí ìgbàlá gan-an. So téèyàn máa wà saved totally tí ì ṣe pé mo eh, bọ́n wùrùwùrù bá ṣe máa ń sọ. So, ìjẹ́ pé bóyá born again bó ṣe ń lu ẹ̀ṣẹ̀ ló ń tọ́ kìsẹ́nì mi ti tọ́ ọ̀dà ìjẹ̀ṣẹ̀ ọlọ́run báyìí kò níye mọ́ kò sí bá máa kọ́ sí lọ́run gan wọ́n ti lo gbogbo ìwé tán lọ́run so ẹ ká bọ́ sí apá karùn-ún ẹ̀kọ́ wa yìí ó ní báwo la wá ṣe ń ṣe ìdìbọn mi a fẹ́ ṣe ìdìbọn mi báwo la ṣe ń ṣe ìdìbọn mi mo ti mo lọ sí chọ́ọ̀chì kan mo lọ wo àwọn dáàdì kan ṣe ọlọ́run ni wọ́n so mo á bá wọn tí wọ́n ń ṣe ìdìbọn mi lọ́wọ́ so mo á dúró mo á wo ìrìbọn mi yẹn báyìí báyìí eh, wọ́n gbé gbági gan ó tẹ ó dẹ́sẹ̀ kan tó wá dèrè mọ́dé ẹ eh, ẹ dé pé àwọn ọmọ àwọn ọmọ kékeré bá ń bẹ́ sùn kan bẹ́ sùn mí kan jáde ṣá mo rẹ́ni tó ṣe lẹ́ẹ̀mẹ́rin gan bẹ́ẹ̀ tó ṣe lẹ́ẹ̀mẹ́rin àti ó ṣe dáadáa tó padà wá tó padà wá o kí lẹ̀ ń ṣe ń bì ẹ̀rí mi lè dúró lọ́jọ́ yẹn náà torí eh, ó wà ó wà rí tètè yẹn báyìí kàtàlá wa jẹ ọ̀rọ̀ ọlọ́run ò máa wàdà ní àwọn ìgbà míì tá a bá ń fi àwọn nǹkan tó serious ṣe àwàdà ẹ̀rí e, ìkíní ni pé a gbọ́dọ̀ rí dájú pé ẹni tó ń ṣe fún wa so mọ́mì tó wá pé ìgbà tẹ́ ṣe ti ṣe o ó rí wá ní orúkọ bàbá àti ní orúkọ ọmọ àti ní orúkọ jáde jọ náà Matthew chapter twenty verse nineteen àkàlẹ́ <laughs> mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹsẹ̀ bíbélì yẹn torí mo pé màá sọ níwájú matthew twenty eight nineteen ó ní nítorí náà ẹ máa gbọ́ ẹ lọ ẹ jẹ́ ti rántí ibi tí mo ti ka bí mo kà á nígbà tí mo sọ tí mo ń sọ̀rọ̀ nípa pé jésù ló pàṣẹ ẹ̀ jésù ló ń sọ̀rọ̀ bíi náà ó ní nítorí náà ẹ lọ ẹ sọ wọ́n di ọmọ ẹ̀yìn orílẹ̀-èdè gbogbo ẹ máa bamtisi wọn ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ so tó bá fẹ́ bàmtísì èèyàn ó jẹ́ dandan kí ẹni tó ń ṣe bàmtísì sọ pé ní orúkọ bàbá àti ní orúkọ ọmọ àti ní orúkọ ẹ̀rímọ́ àárè ọbọmi lónìí e, ó dìpẹ́ lórí ẹlòmíì orúkọ bàbá orúkọ ọmọ rẹ̀ kọ ẹ̀mọ́ yẹn ẹ̀yìn ọ̀rọ̀ yẹn ló máa fi sí pé mo rí ọbọmi lónìí ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí ẹ̀mọ́ ó good tàbí ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mọ́ mo rí ọbọmi instead of sentence yẹn gbọ́dọ̀ jáde nínú ìrìbọmi kejì ni wípé báwo la ṣe ń ṣe ìrìbọmi ẹni tó máa ṣe ríyàn bọmi gbọ́dọ̀ jẹ́ ẹni ẹ̀mí kò gbọ́dọ̀ kàn jẹ́ ẹni ara lásán ẹ̀yìn pé torí pé ó ti ní title as a pastor no àwa fúnra wa tí a fẹ́ yọ̀ǹda ara wa sílẹ̀ fún láti rí wa bọmi yẹn a gbọ́dọ̀ ní ìdánilójú pé ẹni ẹ̀mí lélẹ̀ mi sọ pé ẹni tó ń fèdè fọ̀ mi ni ẹni tó ń ríran fún yín o but a gbọ́dọ̀ rí dájú ìgbàgbọ́ ẹ̀ ẹ̀mọ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ti bí ìrìbọmi ẹyìn tó ti tó ti rọrùn lórúkọ Jésù ẹ ò ní rọrùn lórúkọ Jésù tá a ti rí pẹ́pẹ́ nípa ìrìbọmi yẹn ni ẹ gbàgbọ́ tí alágbèrè bá rí yàn bọ́ mi tẹ́ni ò bá ṣọ́ra ó lè má bọ̀ ọ́nú àgbèrè láéláé àgbèrè lè wọnú àwọn ẹ̀ àgbèrè lè wọnú ìdílé ẹ̀ tó bá pẹ́ òun ti lórí yàn bọ́ mi so ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni ẹ̀mí ó jẹ́ dandan ẹ má kàn má sọ fún àwa kìsìtẹ́ni pé ẹ má kàn kí ṣe gbogbo ènìyàn lè kúnlẹ̀ síwájú wọn kí ṣe gbogbo ènìyàn lè gbọ́ ìfẹ́mi ìjẹ̀mọ̀ díẹ̀ tí ibi táwọn èèyàn lè gbọ́wọ́lé yín ìgbọ́wọ́lé ó nídìí fún ìgbọ́wọ́lé àti kẹ́kọ̀ọ́ yẹn rí òòṣà ìsàn gbórí ẹ wá then a ò fi ẹ jẹ oyè wọn ni kò gbórí ẹ wá ibùkún tó wá fi yànjọ yìí gan nídìí àti bọ́ọ̀lì gan lórí àwọn aláìsàn wọn gbọ́wọ́lé wọn ẹ̀dẹ̀kọ́ ni kò gbé lórí ò lè gbé léjìká ṣùgbọ́n àwọn kìsìtẹ́nì lónìí bẹ́ẹ̀ bí pásọ̀ gbọ́ lórí ẹlòmíì ẹni ẹni àwọn míì àdìẹ pásọ̀ wọn á tù dé orí ara wọn so ó wà important ìyẹn pé wọ́n gbọ́dọ̀ wà nípa ti ẹ̀mí pé this person is a spiritual person tó ti ní encounter fúnra ẹ̀ pẹ̀lú ọlọ́run yẹ ẹ̀mọ̀ díẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ̀mí mímọ́ òun ni ẹ̀mọ sọ́ọ̀rì ìrìbọmi òun ni the best method láti gba ẹ̀mí mímọ́ so tí ẹni ẹ̀mí ò bá wá rí ìbọn mi kí lẹ́rù lè ṣẹlẹ̀ so ọlọ́run ní jẹ́ ká tara wà jẹ́ lórúkọ jésù ìbéèrè kan ṣùyọ níbẹ̀ tẹ́nìkan béèrè ó ní oníṣẹ́ ó jẹ́ dandan kí wọ́n lọ rìyàn kéèyàn lọ ṣe ìrìbọmi ní ẹ̀gbẹ́ odò <laughs> kò jẹ́ dandan kì í dandan kéèyàn lọ ṣe ìrìbọmi lẹ́gbẹ̀ẹ́ odò it's not compulsory ẹ̀ torí pé kí ló fà ayé ti yàtọ̀ ẹ̀yọ ọ̀làjú ti wọ inú ayé so omi odò bẹ́yẹn omi odò bẹ́yẹn gan tẹ̀tún dangerous gan bẹ́ẹ̀ ni omi odò láyé tàwọn ó dangerous ẹ̀ múra àwọn tó lọ ṣe ìrìbọmi rí tó pé gbogbo àwọn tó ṣìbò mi yẹn pátá ara wọn bẹ̀rẹ̀ sí bó ara wọn bẹ̀rẹ̀ sí bó gan gbogbo náà wà ló admit títí kan pásítọ̀ tó wọnú omi yẹn kí ló dẹ̀ ṣẹlẹ̀ àwọn kọ́mpìnì kan níwájú lọ́hùn wọ́n da chemical waste waste chemical wọn àwọn kọ́mpìnì yẹn máa ń ṣe oògùn ni bí waste chemical wọn máa ń dọ́gbọ́n wọ́n ń sì pẹ̀ sínú oníbọ̀ṣe máa ń pààkì àwọn chemical yẹn oníbi tán tí oníbọ̀ṣe máa ń ṣe máa ń dà wọ́n á dà sínú omi yẹn so toxic yẹn òun ló ṣiṣẹ́ lára àwọn yẹn so ẹ máa dé ibi etí odò míì àwọn tó ń ṣe ẹbọ ẹ máa bá ẹbọ níbẹ̀ so oríṣiríṣi ni so but in order to safeguard it àrí àwọn ìjọ kan tó yẹ pé wọ́n ní àgbà ńlá ní compound wọn tó ti ń ṣe àwọn ìjọ mìíràn jẹ́ pé wọ́n ti ẹ̀mọ́mọ́ fi sìmẹ́ǹtì wọ́n fi ṣe kíní èrìbọmi yẹn baptism pool wọ́n fi ṣe sí church wọn sí compound wọn tó bá ti fẹ́ lò wọ́n á fìlì ihò yẹn ẹ eh, kòtò yẹn pẹ̀lú omi wọ́n á lè ṣe baptism wọn mọ́ bẹ́ẹ̀ tó bá ti lè tán wọ́n tún drain omi yẹn kúrò àwòrán oríṣiríṣi ọ̀nà ọ̀nà lè lè gbà fi ṣe so eh, àwọn kan ní ẹ ṣáà lè lọ sínú swimming pool àlọ́ rẹ́ǹtì mọ́ kò ní ìdíkẹ́ rẹ́ǹtì mọ́ pool ó wrong the reason is that ṣe ló dàbí ẹ̀ta tí àwọn ó dàbí church tó pé wọ́n ń lo beer parlour ti ṣe service ẹ̀ eh, church tó ń lo beer parlour ti ṣe service kò kò dáa ìgbàgbọ́ mi nìyẹn o mi sọ pé àwọn tó ń ṣe wọ́n lọ́rùn àpáàdé o but kò dáa yín náà ẹ fojú inú wò pé kò dáa so but ẹ lè make provision fúnra yín ẹ lè rí ibi tó jẹ́ bí wọ́n máa ń pè àwọn ibì kan ní tí center náà máa ń pè ní àbí kíní kan resort resort center bá ti bá wọn sọ̀tàn má gbà ẹ lè lo omi wọn so àwọn there are a lot of places tíyàn lè lò ẹyọ kíkan kí ẹ kàn kan lódò àtàwọn tí wọ́n kó lọ sí èrè wọn jọ pé ejò ejò já sọ́wọ́n jẹ́ nù mi àti rí omi tó pé ọlọ́run jọ wọn kọ́kọ́rọ́ ẹ̀ bá fẹ́ ṣe pásọ̀ lọ́jọ́ yẹn nígbà yìí kọ́ ọmọ kan tó rí lọ́ọ̀kan pé kọ́kọ́rọ́ ẹ̀ wà nù mi so ó máa ń da kéèyàn ṣètò omi tiẹ̀ sílẹ̀ so wọ́n á dẹ̀ fi ṣe ìbọn mi yẹn so ibi tí ẹ̀kọ́ yìí tí a máa fi àdàgbẹ́ ẹ̀rọ sí lónìí nìyẹn mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún sùúrù yín tàbá ní nǹkan tó bá tún ro wa lójú lórí ẹ̀kọ́ yìí ẹ jẹ́ ká kọ sí comment section a má dà yín lò agbára ọlọ́run ẹ tó bá fẹ́ ká dáhùn sí orí whatsapp number ẹ̀kọ́kọ́ number yìí síbẹ̀ tó bá fẹ́ ká dáhùn lórí email yẹn a máa send the answer sí ní email ẹ tí ò bá dẹ̀ mind pé a lè dáhùn lórí comment section yẹn a máa dáhùn níbẹ̀ ṣùgbọ́n mo gbàdúrà pé ọlọ́run á fún yín ní orí ọ̀fẹ́ láti mọ̀ sìn ju báyìí lọ ẹ jẹ́ á gbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ìwọ̀nba tí ọlọ́run àfi ọ̀rọ̀ ẹ̀ yé yín mo ní ìyanu ọlọ́run wá ṣẹlẹ̀ ògo ọlọ́run yóò máa bá yín ṣiṣẹ́ pọ̀ lójoojúmọ́ ojú òní tì yín o mo ní ojú òní tì yín lórúkọ jésù kristi gbọ́ àdúrà ní orúkọ jésù kristi olúwa wa àmín praise the lord hallelujah thank you and god bless you.